ojú wa tó lé ojú wa tó kó. Àràbà tẹlifíṣàn rèé mo tún kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ gbogbo èèyàn ọmọ Yorùbá níbi tí ẹ bá ti gbé lórí ọ̀fẹ́ láti mọ̀ wò wá nírú àkókò yìí eh, ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ irúgbà yòówù tí ìbá àbọ̀ sí lọ́dọ̀ tiyín gbogbo apátápátá mo kí lágbára ọlọ́run ibi òní kángun sọ̀dẹ̀ wa gbogbo àwọn tí ìjàmbá tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ lánàá tó dẹ̀ kan lágbára ọlọ́run ọlọ́run tí mo ń bu omi ìtura sọ́kàn ẹni tí mo ń pẹ̀tù sí ni nínú á pẹ̀tù sí wọn nínú gbogbo àwọn ìdílé yẹn ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn lágbára ọlọ́run ibi báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ oòdùà láṣẹ ìdùmarè láì wá dé ìnà pẹnu afá akeem afá akeem afá ọlọ́run afá yìí bàbá yìí wọ́n rí àti lórí nǹkan tó ṣẹlẹ̀ nílé ìjọsìn St Francis nílùú Ọ̀wọ̀ lánàá afáàkímù sọ àwọn ọ̀rọ̀ kan <laughs> afáàkímù sọ àwọn ọ̀rọ̀ kan afáàkímù tú àwọn hidden secret kan nínú fídíò tí mo fẹ́ fi hàn yín yìí ìdí gan nìyẹn tí mo ṣe gbé fídíò yẹn wá torí mo mọ̀ pé afáàkímù jẹ́ kan nínú àwọn èèyàn tá a lè fọwọ́ wọn sọ̀yà nílẹ̀ Yorùbá nínú àwọn tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tí wọ́n kì í fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ bọ́rọ̀ bá ṣe jẹ́ làfáà Akeem ṣe máa ń sọ̀rọ̀ ìdí gan nìyẹn ṣẹ́rí fídíò tí mo tún wá gbé wá yìí àfáà Akeem tú pẹ́rẹ́pẹ́rẹ́ ńbẹ̀ àfáà Akeem sì ń sọ ohun tí jẹ́ òtítọ́ ọ̀rọ̀ nínú fídíò yìí kódà àwọn àṣírí kan wà táfáà Akeem tó tú ẹ̀dàn pé àfáà Akeem yìí wojú sọ̀rọ̀ bó bá ṣe rí làfáà Akeem máa sọ ìyẹn gan ni mo ṣe mú fídíò yẹn wá fún yín wípé kẹ́yìn èèyàn wa ká tún lè fún yín ní latest update ohun tó ń lọ àtòhun tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ àti ipa tí àwọn èèyàn wa ìyàtàn kọ sí i ẹ ṣùgbọ́n kí n tó mú fídíò àfa àkímù yìí wá sójú ìwòran wa gbogbo ẹni tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ̀ ń wò wá pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ ti yín kẹ́ lè mọ gbádùn ìkànnì àràbà yìí subscribe button yẹn ẹ tẹ̀ ó ṣe kókó bákan náà notification button tó wà lẹ́gbẹ̀ẹ́ agogo báyìí ni ẹ tẹ̀ yẹn náà sí i ìyẹn gangan ni atanilólobó bí fídíò tó tún bá ti ń balẹ̀ sórí ìkànnì yìí òní ò jẹ́ kẹ́ máa mọ̀ ní kíákíá ẹ ẹ má jẹun gbà wá lákòókò púpọ̀ àràbà tẹlifíṣàn rí ẹ jẹ́ kí n pé àfáà kíìmù wọlé kí wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ torí mo sọ pé nínú fídíò yìí àfáà tú àwọn kẹ̀kẹ́ ọ̀rọ̀ kan ẹ má jẹun gbà wá lákòókò ẹ jẹ́ n pé àfáà kíìmù wọlé kan wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ To, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikú tó ń pa ojúgbà ẹni, òwe ló ń pa fún ni. Church tí wọ́n attack. Church attack in Ondo State is a slap on us. Church attack in, Ondo State is a slap on all our headers ìtìjú ńlá ló jẹ́ ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a bá ń wò pé torí pé chọ́ọ̀chì ni wọ́n lọ attack pé ṣe bí chọ́ọ̀chì náà lọ attack tá a bá bọ́ ta ká sọ̀rọ̀ ká dá sí wọ́n ń bọ̀ wá attack mosque They are coming to attack mosque. They are coming. These people attack. These people attacking ch churches. They are coming to attacking uh, mosques. Wọ́n ń bọ̀ àwọn tó ń attack church. The same people they are coming to attack mosque. Wọ́n ń bọ̀ láti wá attack mosque. Nígbà tí Anabi dé Madina sallallahu alaihi wasallam. Àwọn tí Anabi bá ní Madina àwọn nàṣàrà àwọn yẹ̀wúdí àwọn tó jẹ́ pé kì ṣe islam ni wọ́n ń ṣe ànábì pé mítìnì ó pe ìpàdé ẹ̀já sí mítìnì lórí ètò ìdáàbòbò all the religious leaders tí anabi bá níbẹ̀ ní Madina lọ́jọ́ náà lọ́hùn ànábì pè wọ́n papọ̀ wọ́n jọ jókòó àlàáfíà wọ́n ṣe mítìnì lọ́jọ́ náà lọ́hùn ẹjẹ́ á máa dáàbòbò ra wa mítìnì ààbò lànábì kọ́kọ́ ṣe nígbà tó dé Madina gbogbo ẹ̀yin religious leaders tẹ́ ń dá ọ̀tá alẹ̀ láàrin gbogbo ẹlẹ́sìn àsìkò ti tó láti kíni láti fọwọ́sowọ́papọ̀ irrespective irrespect of any religion àsìkò ti tó láti fọwọ́sowọ́papọ̀ tá a bá fẹ́ ṣe kíni tá a bá fẹ́ tá a bá fẹ́ tá a bá fẹ́ tá a bá fẹ́ defeat àwọn ọ̀tá tí wọ́n ti sọ̀rọ̀ because tí wọ́n ti sọ̀rọ̀ àdìwá because we are surrounded by these enemies by these Fulani herdsmen we are surrounded already we are surrounded already by these enemies àti ń sọ tipẹ́ ó ti ẹ lọ wọ àwọn old video mi àti ń sọ tipẹ́tipẹ́ àwọn èèyàn yìí wọ́n ti plan wọ́n ti plan lórí ilẹ̀ Yorùbá àwọn èèyàn sọ pé na lie na lie na lie gbogbo ìgbà tí wọ́n ń kó àwọn irinṣẹ́ wọlé tí wọ́n ń kó weapons wọlé tá à ń gbé síta tá à ń sọ wọn á níbo ló ti gbọ́ wọ́n bẹ̀rẹ̀ fake news nìyẹn wọ́n bẹ̀rẹ̀ kán máa pro kán máa kán máa fẹ́ dógun lẹ̀ wọ́n dá wàhálà lẹ̀ àwọn engineer information àwọn fake information ní tí wọ́n ń sọ sí wa ní gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ yìí nìyẹn tá à ń pariwo tá ń pariwo àwọn èèyàn yìí ti kó irinṣẹ́ wọlé wọ́n ti sọ̀rọ̀ we are surrounded wọ́n ní rọ́ ni kò sí nǹkan kan propaganda ni the same thing nígbà tí wọ́n fẹ́ lọ bọ́ọ̀sì ilé olóyè Sunday Igboho bá a ṣe ń pariwo náà nìyẹn táwọn kan sọ pé rọ́ọ̀ni níbo náà ti gbọ́ níbo kó tó di pọ́ ṣẹlẹ̀ kí ló dé tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ la máa ń sàbámọ̀ àkè múra lẹ̀ why kí ni reason tó jẹ́ pé tá a bá ti ń gbọ́ nǹkan a máa fi levity we take it with, with our levity hand a kàn mú pẹ̀lú levity hand àti ẹ̀ ní irọ́ ni kò sí irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ láéláé bá ṣe bọ́ọ̀sì ilé olóyè Sunday Igboho àgbọ̀ kódà ó oko ti kú bí oṣù mẹ́fà àlàáfà àtọ́kọ́ mi kí ó ti pè mí pé mo rí nǹkan báyìí o sọ fún ọmọ yìí kódà sọ déètì fún mi wọ́n sọ déètì ọjọ́ tí ó sele fún mi wọ́n sọ oṣù ati déètì a sì ń sọ à ń sọ ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ láíláí láíláí kò lè ṣẹlẹ̀ gbàgbé kò lè ṣẹlẹ̀ ìwẹ́ tá a bá rẹ̀ ti a a máa dákẹ́ lórí ẹ̀ ní kéèyàn má dá nígbà tí tolóyè Sunday Igboho náà ṣẹlẹ̀ ó ká wa lára ó dùn wá jọjọ pé ah kó wá jẹ́ pé bóyá àmọ́ ọ̀rọ̀ yìí pẹ̀lú ọwọ́ kékeré àti ṣiṣẹ́ tọ̀ kò ní í ṣẹlẹ̀ ká tó wá lọ sọ ẹ wá wo ilé tó ṣẹlẹ̀ ní ìlú Ondo ní àná chọ́ọ̀ṣì tí wọ́n attack ó three days ni wọ́n ni wọ́n ti ń sọ fún wọn pé nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ ó three days Oku kù ọjọ́ mẹ́ta ni wọ́n náà wọ́n ti ń sọ fún wọn pé àwọn ń kẹ́fí o wọ́n fẹ́ wá àtàkì chọ́ọ̀chì o àwọn ń gbọ́ o àwọn ń gbọ́ wọ́n ti wọ́n ló three days tán máa àtàkì ni wọ́n ni wọ́n ti ń sọ fún wọn ní chọ́ọ̀chì yẹn ni wọ́n ti ń fura pẹ̀rù kan yẹn fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé láéláé kò lè ṣẹlẹ̀ wọ́n ti believe táwọn àdẹ̀ ti pariwo láti bí láti last year láti last year early last year làwọn ti ń pariwo pé We are surrounded by these Fulani herdsmen. We are surrounded by this by these criminals. We are surrounded. Àwọn èèyàn tẹ́tí sí wa, wọ́n á gbọ́ wa, wọ́n ṣe bí ìfẹ́ nu pé torí Yorùbá nation tá a fẹ́ gbà lóru bò wá lójú. Etí ń bẹ́ ńlẹ̀ yìí kì í sọ̀rọ̀ Yorùbá nation gbígbà nìkan. Kí ni tó bí Yorùbá nation tá a ń béèrè fún gan? Kí ló bí? Kí ni tó bí? Ṣé bí nǹkan kan ṣe bí ọ̀rọ̀ ààbò tí ọ̀dà náà ló bí? ṣebí torí pé gbogbo ìgbésí ayé mẹ̀kúnnù ọ̀rọ̀rùn náà ló bí torí pé jíjẹ mímu ó le fún tálíkà ṣebí náà ló bí yorùbá nìsan ṣebí torí pé gbogbo tálíkà wọn àrọ́wọ́ ọrí ìgbé ayé tálíkà ò kọ̀kọ̀ dẹrùn ṣebí ló bí yorùbá nìsan tá à ń béèrè fún security kò síná kò sómi ọ̀nà ọ̀dà gbogbo nǹkan wọ́ọ̀sì àwọn tí wọ́n àwọn àwọn àwọn graduate àwọn school leavers àwọn graduate tá à ń náwó ribiribi lé lórí tá ń dààmú lé lórí pé káwọn náà jiyàn lọ́jọ́ iwájú wọ́n dẹ̀ ń kàwé wọ́n fi ìyà kàwé wọ́n fi wàhálà kàwé wọ́n àfi dùnnú kàwé wọ́n àti tó wọ́n àtó gbádùn nínú níbi ìwé yẹn wọ́n á tún wá parí ìwé yẹn pẹ̀lú wàhálà wọ́n á tún wá máa fi gun ọ̀kadà wọ́n á máa fi gun típà wọ́n á máa fi wá típà wọ́n á máa fi gun ọ̀kadà kiri ládùúgbò sí yẹn nínú wọ́n wá dùn sí èyí bí Yorùbá nation nìyẹn ṣùgbọ́n àwọn kan ti bìlí pé látara pa n béèrè yorùbá nation o gbogbo ya da èmi ò dùn gómìnà yorùbá nation mi ì nu bóòsì kankan yorùbá nation mi ì ní kankan tí mo fẹ́ dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ òun náà ni pé a fẹ́ kí gbèsè ayé àwọn èèyàn wa ọ̀dà a fẹ́ kí mẹ̀kúnnù náà káwọn náà ó kán gbé gbèsè ayé tó rọrùn káwọn náà mọ̀ káwọn wáyé ẹ wá wo ẹ wo ẹ wo ṣẹlẹ̀ ẹ wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lóńdó lánàá ṣé eléyìí wá jẹ́ ó ti wá jẹ́ kó yé wa pé lóòótọ́ o òun la sọ̀rá o ní wọ́n ti sọ̀rá àwọn àwọn x-men àwọn alákatakítí wọ́n ti sọ̀rá ní gbogbo ilẹ̀ Yorùbá ẹni tí ọba mọ̀ ẹni tí bá sọ pé nà láì nà láì nà láì ó ti di nàtúrù àná yẹn ti jẹ́ kó mọ̀ pé ó ti di nàtúrù níbo ni wọ́n gbàdé Ondo ṣé wọ́n jábọ́ látọjú sánmọ̀dé Ondo state ni rárá ni mo jẹ́ máa sọ pé nígbà tí ànábì dé lu Madina ọ bá àwọn èèyàn kan nílùú bẹ́ẹ̀ ni kí ni Anabi kọ́kọ́ ṣe sallallahu wasallam sallallahu alaihi wasallam òṣèlú Muhammad ó pe ìpàdé àlàáfíà láàrin àwọn tí Anabi bá nílùú Madina. bá wọn ṣe ìpàdé lórí ètò ààbò wọ́n jọ wá àgbímẹ́ǹtì pé mùsùlùmí lànàbì àtàwọn ẹlẹ́sìn mi gbogbo ẹlẹ́sìn tí àná ìbálẹ̀ ìlú Màdínà gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ tó jẹ́ pé tó pera ẹni mùsùlùmí tó ń da àdúgbò rú tó ń da àwùjọ rú tó nítorí pé àwọn kan jẹ́ ẹlẹ́sìn míì ládùúgbò rẹ tó ń da àdúgbò mú ẹ ṣe làákàyè ẹ jẹ́ àṣe làákàyè gbogbo àwa mùsùlùmí gbogbo àwùjọ káwùjọ tá a bá wà ẹ ká máa ṣe làákàyè mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ olólùfẹ́ àlàáfíà ní gbogbo ààyè gbogbo ibikíbi tó bá bára rẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tí ọmọ tó nǹkan ní kì í tí ọmọ da nǹkan rú torí pé ọjẹ́ mùsùlùmí ọwọ́ ń ta ko nǹkan tó dáa ládùúgbò torí pé àwọn tá ń mú suggestion yẹn wá jẹ́ kírísítẹ́nì torí pé àwọn tí wọ́n suggest nǹkan dáadáa tó fẹ́ ṣe sádùúgbò wọn kì í ṣe mùsùlùmí wọ́n wá ń ta ko just because o hatred tó sáde nínú wọn yẹn gbogbo tó bá ti mú wá tó bá ti dá ọ̀fẹ́ rí ọ̀fẹ́ gbọ́ ọ̀fẹ́ gbogbo tó bá gbé kalẹ̀ nǹkan yẹn ò bá dáa bọ̀ because wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ọ̀fẹ́ rí wọn bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ń bẹ ládùúgbò kò fẹ́ rí gbogbo ohun tí mùsùlùmí bá suggest tó jẹ́ nǹkan dáadáa kò fẹ́ rí ah better wise be wise use your head ẹ jẹ́ ajẹ́ kórìí wa ó pé ẹ má jẹ́ àfi ẹ̀sìn ẹ má jẹ́ àfi kó bára wa ẹ̀sìn la fẹ́ fi wa báyìí a ti fẹ́ fi ẹ̀sìn kó bára wa tí a bá fi ṣe kíni ká dúró papọ̀ lórí ètò ààbò ẹ̀sìn láàrin bára wa ṣe church ni mi ní tẹ̀lé ọ lọ ìwọ náà ní tẹ̀lé mi lọ mosque oníkálukú ó máa lórí ó máa ní ibi títí ń ṣe ẹ̀sìn rẹ̀ peacefully pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nígbà tá a bá dúró tá a dúró papọ̀ tá a jọ ń wá ààbò a mọ wá ààbò fún kírísítẹ́nì káwọn kíni àwọn àwọn alákatakítì àwọn tí wọ́n pera wọn ní tí wọ́n fi ẹ̀sìn bojú yìí a wá ààbò fún wọn gbogbo àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí a jọ dáàbò bo church àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí a jọ máa dáàbò bo mosque àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí a jọ máa dáàbò bo ilé ara wa ṣùgbọ́n tá a bá ti lọ dúró dúró pé ṣebí kìrìsìtẹ́nì ni wọ́n attack ẹ jẹ́ àfi let us let's leave them they are coming for mosque they are coming for mosque tá a bá ti tí mùsùlùmí bá ti buwọ́ dé lẹ́rán tá a rò sebi eh, ṣebí church ni wọ́n lọ ni wọ́n lọ ni wọ́n lọ bọ́ọ̀sì ṣebí church ni wọ́n lọ attack wàláhì these people they are coming tí wọ́n bá ti parí tán lórí àwọn churches tí wọ́n rí sáà kankan ṣe mọ́ lórí àwọn churches they are coming for mosque kátó mùrù these people they are not muslims wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe mùsùlùmí ìránṣẹ́ ṣàyátínù ni wọ́n ìránṣẹ́ àwọn ọmọgun èṣù ó làwọn eléyìí àwọn tí wọ́n lọ attack káwọn kan wá máa sọ fún wa pé irú àwọn yẹn o lọmọ ìyá wa ọlọ́run ní jẹ́ kémi ò ní kírímìnà lọmọ ìyá ọlọ́run ní jẹ́ kémi ọba wọn ní apànìyàn ní ọmọ ìyá káwọn kan wa sọ pé àwọn ọmọ ìyá wa ni wọ́n ẹ̀jẹ̀ àtúnwọ̀n ṣe ni irú àtúnṣe wo lẹ ṣe sí àwọn eléyìí àwọn apànìyàn yìí ṣerú àwọn ilé ìlọ́yẹ ká máa pè lọ́mọ ìyá wa tá a bá ń béèrè yorùbá ní sàn pé ẹ̀dá kan tàbí à ń sọ̀rọ̀ òṣèlú when we are talking of politics ẹ máa sọ fún wa pé ẹja support àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìbá àjà haúsá ọmọ ìyá wa sáni ẹlẹ́sìn wa sáni kódà kò jẹ́ fúlàní mùsùlùmí sáni ṣé kírímínà lábẹ́ fi sọmọ ìyá ṣé kírímínà ọlọ́run ní jẹ́ kémi ọba wọn ní kírímínà lọ́mọ ìyá gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe tí ọba ti gba àlàáfíà kúrò lọ́wọ́ wa gbogbo ẹ̀sìn tá a bá ń ṣe tọ́ba ti tí ò bá ti pèpè fún àlàáfíà ẹni tí bá ń ṣe torí pé ẹ̀sìn ẹ̀sìn titi wa ẹ̀sìn àlàáfíà ni ẹni tí bá ń ṣe ẹ̀sìn yẹn lábẹ́ mi máa condemn I will not I will I will not I will I will never ever condemn my religion because of because of a person ẹni tí ń ṣe yẹn àwọn tí ń ṣe condemn we cannot condemn our religion because of them nobody should should nobody should condemn them to condemn our religion because of these people these people they are the evil people. Can ló ń sọ. bang bá bí wọ́n ṣe mú fún amúnísàn òní máa yí sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe mú fún láti attack bàmúwa bàmúwa. Intelligence networks okay. Okay. have met with some of the bandits. bí wọ́n ṣe mú fún amúnísàn. One or two who have repented they have sat down with us not once not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown, moving ammunition, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban city going from house to house, killing prominent people. Hmm. Anything sorrow I can tell you, this is the game plan. By 2022, they want to start a civil war in Nigeria. Don't joke with what I'm telling you. I have this from the highest possible authority, higher possible, higher authorities of some of the commanders of the killers and Boko Haram. You, you said you said northern governors, past or present, Dr. Badaya. No, current, current, current. No, they said one of them is the commander of Boko Haram. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí máa ń sọ haúsá ni máa ń yí o. and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their planes were moving up and down as though there was no lockdown. Moving ammunition, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish this rural killings, they will move to phase two. This man who revealed the agendas of the government has passed on. However, we didn't know when he had passed on or what really happened to him. But we know that the Because of him passing on was because of he said the truth. In this video, I'm going to reveal everything through his clip. Like, I mean, I'm going to play all the videos to you so that you can see what he really said about the government and what and their agendas. However, a lot of you might say this video does not concern you, but don't worry, stay tuned, guys. Man, tí ń sọ̀rọ̀ yìí, máà tó ń sọ̀rọ̀ máà tó ń sọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ tán lé nísìnyí wọ́n ti pa o torí pé ọmọ àṣírí àwọn àwọn tí àwọn tí wọ́n attack ó dẹ̀ mọ àwọn tí wọ́n behind àwọn àwọn àwọn governors àti àwọn senators tí wọ́n ń fún wọn ní support máà tó sọ̀rọ̀ tán yìí ọmọ wọn wọ́n ti pa máa yẹn o wọ́n ti pa máa yẹn o ṣe é gbọ́ kankan nígbà tí wọ́n pa máa yẹn máà tó sọ̀rọ̀ tán nísìnyí wọ́n ti pa o torí pé ó ti fẹ́ máa tú àṣírí àwọn tí wọ́n ń fún àwọn àwọn bandits àwọn terrorists ó ti ń tú àṣírí wọn wọ́n ti pamọ́ yẹn. olórí àwọn northerners olórí àwọn northerners ó ní olórí ó ní chief commanders fún gbogbo àwọn Boko Haram gẹ́gẹ́ bí máa ń ti ẹgbọ́ tán ní ìsinsìn sọ olórí àwọn northerners òun chief commander fún àwọn boko haram àtàwọn bandits wọ́n wọ́n ti move wá sí south gbogbo ìgbà tí wọ́n pèsè wọ́n ṣe lockdown yẹn during the lockdown wọ́n ti gbogbo wọ́n ti move all the sof sophisticated weapon and money wọ́n ti pín káàkiri south west eh? tẹ́ ẹ bá notice during the lockdown plane helicopter kọjá ẹlikọ́pítà ń kọjá ẹran díẹ̀ ó ń lọ káàkiri a kàn máa rí ẹlikọ́pítà tó máa kọjá níbo ni wọ́n ń lọ during that time àfura adẹ̀ ń pariwo à ń pariwo òní máa yí ń sọ during the lockdown ó ní gbogbo during the lockdown àkó yẹn tí wọ́n tí wọ́n ṣe lockdown pé kẹ́nìkan kọ́ mọ́ jáde lé àkó yẹn ni wọ́n ti disrupt gbogbo àwọn sophisticated weapon tí gbogbo àwọn inú gbó wa ní south ní south. phase one nínú agenda wọn òun náà ni pé phase one agenda phase one wọn á kọ́kọ́ pa àwọn tí wọ́n wà ní rural area ṣé kò tí wàá máa ṣẹlẹ̀ báyìí agenda phase two òun ni àwọn àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba àwọn èèkàn nínú òṣèlú ó ní agenda phase two agenda phase one ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o agenda phase one ó ní wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ tó ọba tá a bá ń sọ pé Yorùbá nation Yorùbá nation tó ń takò wá ó fi kú rẹ ṣeré ni tá a bá ń pariwo Yorùbá nation Yorùbá nation tó ń takò wá wà láì ikú rẹ ló fi ń ṣeré kì tó ṣekú rẹ kì í ṣekú tiẹ̀ nìkan odidi ìran kan ṣọ́ọ̀ṣì a rí wọ́n pa bàbá wọ́n pa ọmọ wọ́n pa ìyá èèwọ̀ family ọlọ sí káwá máa béèrè yorùbá nation kéèyàn kan wá máa takò wá ṣe àrí pé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi orí di ìran rẹ̀ ṣeré these people wọ́n fẹ́ wá ìbú wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wá ìbú ìran tí ń jẹ́ ìran yorùbá wọ́n fẹ́ wá ìbú wọn ìwé àfi ẹni tí ó bá ṣe tán láti abide pẹ̀lú fúlàní culture tó ṣe tán láti láti láti wà lábẹ́ fúlàní tó máa ṣèṣe fúlàní tó máa sọ fúlàní. máa tó sọ̀rọ̀ tó ń tú àṣírí yẹn máa yẹn wọ́n ti pa dànù wọ́n ti pa máa yẹn dànù níbi tí nǹkan dé dúró lè ní káwọn kan tó wá máa sọ pé yorùbá nation tá à ń béèrè fún kì í ṣe ń tọ́ da kì í ṣe ń tọ́ da kí ọ̀dà kí ni tó bẹ́ẹ̀ sì kò tó sọ ìpè báyìí mi ti gbà pé báyìí kò sí tó lè fi wá lọ́kàn balẹ̀ nílẹ̀ yorùbá bíi ká gba yorùbá nation ìyẹn òun ló lè dúró kò sí gbogbo ọ̀nà tẹ́ bá lábẹ́ gbà lábẹ́wọ́ nàìjíríà láti wá ètò ààbò lórí ara wa wọn ní fún wa àwọn gọ́fúnọ̀sì wa wọn máa ń tọ́jú wọn rí kí wọ́n tó rí àwọn àmọ̀tẹ́kùn kí wọ́n tó rí wọn dá sílẹ̀ síbẹ̀síbẹ̀ federal government ò gbà kí àwọn àmọ̀tẹ́kùn ọmọ gbébọn federal government ò gbà káwọn àmọ̀tẹ́kùn kan gbébọn wọn ò gbọ́dọ̀ ríbọn lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn especially ak forty seven àyàfi àwọn ìbọn sakabula ṣẹ́gbọ̀n sakabula ni àwọn tí wọ́n ń darán gbé kiri nùgbó. No Eh? ṣé ìbọn sakabula ni àwọn tí wọ́n ń darán nogbó ṣé ìbọn sakabula ni wọ́n ń gbé kiri ṣé ìbọn sakabula ni wọ́n ń gbé kiri. ṣé ìbọn sakabula ni wọ́n ń gbé kiri. téèyàn kan bá wá wò pé bóyá torí pé wọ́n attack church kò sí tọ́kàn wá ọkàn mùsùlùmí torí pé ikú tí ń pa ojúgbà ẹni òwe ló ń pa fúnni ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fúnni àwọn tí attack church lénìí they are coming to attack mosque if you don't know you have to know that. you have to know that àwọn tí wọ́n attack church lénìí they are coming to attack mosque they are coming to attack mosque tí mùsùlùmí kan bá wò pé lórí àwọn kírísítẹ́nì ni wọ́n kúkú ń pa ọlọ́run ṣeun à òǹjó síkú ara rẹ ni tí mùsùlùmí kan bá ń dunnú lórí bí wọ́n ti àtáàkì àwọn èèyàn tí wọ́n lọ àtáàkì nínú chọ́ọ̀chì yẹn ó ń dunnú lórí ikú ara rẹ ni because these people these people attacking these people attacking church they are coming to attack you and your people in your house àwọn tí wọ́n attack church tí wọ́n pa àwọn èèyàn àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtọbìnrin nínú church yẹn wọ́n ń bọ̀ láti wá attack wọn náà tí wọ́n bá rí church tí wọ́n máa attack mọ́ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn à kì í ṣe mùsùlùmí wọn à lẹ́sẹ̀ kankan ifudua ni wọ́n ìránṣẹ́ èṣù ni wọ́n kò sí tọ́kàn wọn pẹ̀lú mosque kò sí tọ́kàn wọn pẹ̀lú church ìtọ́kàn wọn ni pé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ wipe away our tribe wọ́n fẹ́ wipe away yorubas that is their own agenda wọ́n fẹ́ wipe away yorubas kí wọ́n á lọ́kàn pẹ̀lú kọ́ jẹ́ mùsùlùmí ìtọ́kàn wọn ni pé are you a yorùbá gbogbo anybody tí wọ́n bá ti rí ilẹ̀ yorùbá they are yorubas wọ́n á dẹ̀ máa wipe wọn lọ ni. kò sí tó fẹ́ kàn wọ́n pẹ̀lú pé ọjẹ́ mùsùlùmí àpọ̀ ọjà mùsùlùmí bíi títí wọn ọ̀kan wọn sáwọn sọ fún ọ pé mùsùlùmí làwọn ni sí àwọn sọ fún ọ pé mùsùlùmí làwọn ni níwọ̀n tó ń dífẹ́ǹdì wọn tó sọ pé they are muslim they are muslim ṣé kírímínà mùsùlùmí ó gbọ́dọ̀ ya kírímínà ṣé mùsùlùmí gbọ́dọ̀ ya pànìyàn kátọ́mù these people they are not muslim they are they are they are they are, they are, agent of agent of eh, eh, agent of satan They are agent of demon. Ẹni ọba wa ń dunnú. Ẹni abárí ti ń dunnú lórí tó ń ṣẹlẹ̀ lórí tó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn. Irrespective of any religion tínú rẹ̀ dùn sí ah you are joking you are smiling you are laughing with your death. You are laughing with your own death torí pé àwọn èèyàn wọn ti ṣe yẹn tí wọ́n ṣe ṣe yẹn tí wọ́n bá fi mú jẹ wọ́n tó ń padà bọ̀ wọ́n á wá ṣe mí. ọ̀nà wo la lè ṣe kíni la lè gbà rectify kíni yìí àkọ́kọ́ let us stand together let us come together ká béèrè fún Yorùbá nation ká ní òmìnira ara wa ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo ẹlẹ́sìn káríra wa nírìí pé ọmọnìyàn jọ ni gbogbo wa ká má fi ojú ẹlẹ́sìn wò kankan mọ́ bẹ́ẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ ká má fi ojú ẹ̀sìn wò mọ́ pé ẹ àwọn kírísítẹ́nì nìyẹn ká máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹ jẹ́ káríra wa nírìí pé ọmọ kírísítẹ́nì èèyàn ni mùsùlùmí èèyàn ni traditionalist èèyàn ni ojú yẹn ni ẹ jẹ́ àfi wò káwá ṣe kí ni káwá come together in order to protect ourselves. let us come together in order in order to protect ourselves in tí ànábi ṣe tó ṣe nílùú Madina ẹ jẹ́ káwa mùsùlùmí náà ṣe ẹ jẹ́ ká ṣe ntí àwọn ọmọ ntí ànábì ṣe nílùú Madina ẹ jẹ́ káwa náà ṣe ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká ṣe kíni ká ṣe ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn other religion in order to protect ourselves. kì í ṣe gbígbógun tira wa kì í ṣe ká ira wa bí ọ̀tá ànábì ò rí àwọn àwọn àwọn other religions nígbà tó wà tó délùú Mọ̀dínà kò rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá tó bá rí wọn ní ọ̀tá ni ànábì ò ní jókòó àlàáfíà pẹ̀lú wọn kò ní bá wọn ṣe pàdé lórí bá ṣe bí ètò ààbò ṣe máa ro tí àwọn àwọn ọ̀tá tí wọn ní wọlé láti wá máa pa àwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn yẹ̀wúdí àtẹlẹ́sìn nàṣàrà àtàwọn kírísítẹ́nì ànábì ò ní bá wọn ṣe pàdé láti jọ protect ara wọn ànábì bá wọn ṣe pàdé pé àjọ máa protect ara wa àní jẹ́ kí èèyàn kankan kọ́ wá fogun jẹ ẹ̀yin kìrìsìtẹ́nì àti ní jẹ́ kí èèyàn kankan kọ́ wá fogun jẹ àwa mùsùlùmí tí àwọn kan bá fẹ́ gbógun ti ẹ̀yin kìrìsìtẹ́nì àtàwa àti mùsùlùmí àtẹ̀yìn àtàwa mùsùlùmí àtẹ̀yìn àjọ gbógun tirú ẹni bẹ́ẹ̀ tí àwọn kan bá sì fẹ́ gbógun ti àwa mùsùlùmí àtẹ̀yìn àtàwa àjọ gbógun tirú ẹni bẹ́ẹ̀ ìpàdé tí ànábì ṣe pẹ̀lú àwọn àwọn ẹlẹ́sìn tó bá nílùú Mọ̀dínà lọ́jọ́ kìíní àná nìyẹn o ìpàdé yẹn ló bá wọn ṣe lọ́jọ́ kìíní àná o ìpàdé tànábì ṣe ní Mọ̀dínà nìyẹn o irú ìpàdé yẹn ni òsì mọ́lẹ̀ ni o làwọn làwọn ọ̀tá làwọn ọ̀tá tí wọ́n fẹ́ wipe away our clan they want to wipe away our clan wọ́n fẹ́ pa ìran wa rẹ́ wọ́n fẹ́ pa orírun yorùbá rẹ́ wọ́n fẹ́ pa yorùbá rẹ́ torí pé wọ́n ti rí pé there is this unity among us in yorùbá land. more attack are still coming to yorùbá land if we don come together now yóò dáa fún yín bàbá mi. so ọlọ́run sọ náà alukur'an ní quran four verse fifty verse seventy five quran four verse seventy five ọlọ́run bá sọ ń bẹ̀ pé wà máa lakún ládùúkọ́ ti lúnà fi sẹ́bílì láàyè wàlẹ̀ mọ́sítárì àfi ìnámínà rìjáàlì wàdìníṣà ìwàlẹ̀wòlẹ̀dáàdì. الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا ọlọ́run bá sọ náà lùkùrìyà ni pé èé àṣeyín tí ẹ̀yin kì yóò fi jà ní ojú ọ̀nà ọlọ́run àti fún àwọn aláìlágbára nínú àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé kí ló dé tẹ́yìn òfin ní jà fún wọn àwọn tí ò lágbára àwọn obìnrin àti àwọn ọmọdé àwọn tí yọ pé wọ́n ń sọ pé ìwọ ọlọ́run ọba mú wa jáde nígbà tí wàhálà dé wọ́n wá ń sọ fọ́nà pé wọ́n lóhun mú wọn jáde nínú nínú ìlú yìí nígbà tí ò ṣètò ààbò tí dààmú dé tógun wọlé gbogbo àwọn aráàlú wa ń pariwo pé ìwọ ọlọ́run ẹ ò mú wa jáde nínú ìlú yìí ìlú tí wọ́n ti ń ṣe gbẹgbẹ́ pé àwọn aráàlú ìlú yẹn wọ́n jẹ́ alábòsí irú ìlú bẹ́ẹ̀ abẹ́kọ́lọ́ wọn bá mú wa jáde ń bẹ̀ irú orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ ní tí wọ́n ń ṣàkóso orílẹ̀-èdè yẹn wọ́n jẹ́ alábòsí abẹ́kọ́lọ́ wọn bá kó ṣe kíni kó mú wa jáde kúrò nírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kó o sì fún wa ní olùdáàbò olùdáàbòbò kan láti ọ̀dọ̀ rẹ̀ tọ́lọ́run bá ti wá mú wa jáde kúrò nínú wọn nàìjíríà tó kún fún alábòsí ọlọ́run dákun wá fún wa ní olùdáàbòbò láti ọ̀dọ̀ rẹ̀ kó o pèsè adarí ire fún wa kó o pèsè adarí ire fún wa tí yóò mú ọ̀rọ̀ ààbò lọ́kùnkúndùn tí ó mú ọ̀rọ̀ mẹ̀kúnnù lọ́kòókòdùn tí ọ̀rọ̀ ààbò tó máa jẹ́ lógún ọ̀rọ̀ ọ̀rọ̀ ààbò jẹ́ àwọn àwọn aṣáájú wa lógún ṣe báwọn náà ni wọ́n attack àwọn ni wọ́n rán àwọn tí wọ́n wá attack káàkiri àwọn ni wọ́n rán wọn náà ọkùnrin haúsá tó ń tú àṣírí lẹ́ẹ̀kan yẹn ó sọ nínú fídíò rẹ̀ chief commander àwọn àwọn tí wọ́n ń ṣe jàǹdùkú kiri chief commander wọn olórí aṣáájú òṣèlú pàtàkì kan ní north ní north ni. ọlọ́run ọba tó wá tẹ̀síwájú nínú ní the same sura the same sura plan four verse seventy six ọlọ́run ọba ní alẹ́ rí náà. amanu alẹ́dínà amanu yukọ́ tìlú nàfi sabilillahi wàlẹ̀rí na kábàrú yukọ́ ti lú na fi ṣẹbí ilé tọ́gùtì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n á máa jà sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ èṣù tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run wọ́n máa jà sójú ọ̀nà ọlọ́run wọ́n máa jà sójú ọ̀nà èṣù ọ̀nà èṣù làwọn tí wọ́n lọ ń pààyàn yìí ọ̀nà èṣù ni ọ̀nà èṣù ni wọ́n ni wọ́n wà o ni wọ́n jà sí o. ọ̀nà èṣù àwọn tí wọ́n ń wọ chọ́ọ̀chì lọ pààyàn yìí ọ̀nà èṣù ni wọ́n ń jà sí o kì í ṣètòrí ẹ̀sìn ni wọ́n fi ń jà o kì í ṣètòrí pé kì í ṣètòrí ẹ̀sìn o kì í ṣètòrí ẹ̀sìn o torí agbára ni o torí pé wọ́n fẹ́ kí gbogbo agbára orílẹ̀-èdè ọjọ́ tàwọn ni o kì í ṣètòrí ẹ̀sìn kì í ṣe torí ẹ̀sìn. kì í ṣe torí ẹ̀sìn ni wọ́n fi ń jà torí pé wọ́n fẹ́ dominate gbogbo orílẹ̀-èdè nàìjíríà ni òní òní tí wọ́n ń ṣe kì í ṣe torí ẹ̀sìn tó bá jẹ́ torí ẹ̀sìn kí ló dé tán àtàkì mọ́sùkì kí ló dé tí wọ́n pa mùsùlùmí kí ló dé tí wọ́n jí mùsùlùmí gbé tó bá jẹ́ torí ẹ̀sìn ṣùgbọ́n torí pé kí wọ́n wọ́n ṣe kíni wọ́n fẹ́ dominate wọ́n fẹ́ gba agbára wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa ṣe ètò àwọn máa ṣe ètò gbogbo orílẹ̀-èdè nàìjíríà léyìí tó sì jẹ́ pé àwa ò ṣe nàìjíríà mọ́ àwa ò àṣe nàìjíríà mọ́ nàìjíríà ti fọ́ nàìjíríà ti tú. alẹ́dínà àmàna olùkọ́ ti lúnà fi ṣẹbi láì àwọn tí wọ́n bá jẹ́ èèyàn rẹ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n á máa jà sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n wọ́n lẹ́dínà kábàánù olùkọ́ ti lúnà fi ṣẹbi ìtọ́gùtì gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olórí ibú láyé wọ́n á máa jà lójú ọ̀nà abú ojú ọ̀nà orí ibú làwọn eléyìí ń jà sí. lè bá àwọn ọ̀rẹ́ èṣù jà fakọ́ọ̀tì lu aoníyá aṣáyétọ́ọ̀n kí ló dé táwa ní bá wọn jà ẹ bá àwọn ọ̀rẹ́ èṣù jà nínú pàrọ̀ ẹ bá àwọn ọ̀rẹ́ èṣù jà òun náà ni pé Yorùbá nation à ń lọ a máa lọ announcement ló kù fún wa. announcement ló kù fún wa fàkọ́tìlú aoliya aṣetán ọlọ́run lórí ìdí sọ fún àwọn ọ̀tá ìsù ẹ bá wọn jà. these people attack these people attacking churches and mosques ọ̀tá ìsù ni wọ́n á bá wọn jà. ọ̀nà wo la máa wá gbà bá wọn jà òun náà ni pé kí ni kí gbogbo àwa ọmọ Yorùbá ọba àjẹ́ kírísítẹ́nì ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ agbọ́dọ̀ sí agbọ́dọ̀ dúró papọ̀ ká mú ká lo ìmọ̀ràn kan náà a gbọ́dọ̀ dúró papọ̀ ká lo ìmọ̀ràn kan náà torí pé iná kaye dàṣà ètò ọ̀nì káànà dọ̀hìn fáwọn iná dàṣà ètò ọ̀nì káànà dọ̀hìn ebè èsùfúyẹ́ tá a bá lè dúró papọ̀ tá a work together tá a fojú ẹ̀sìn wo tá a fojú ìjọmọnìyàn wò pé ah kìrìsìtẹ́nì èèyàn ni kí kìrìsìtẹ́nì náà rí mùsùlùmí gẹ́gẹ́ bíi pé àwọn mùsùlùmí èèyàn làwọn náà tá a fojú pé kìrìsìtẹ́nì ṣé kìrìsìtẹ́nì ṣèyàn nígbà ìwọ nígbà tán náà pààyàn lóńdó lánàá tó ní ṣe báwọn kìrìsìtẹ́nì náà pa ṣé kìrìsìtẹ́nì ṣèyàn tí wọ́n bá wá padà àtàkì mùsùlùmí náà kí káwọn kìrìsìtẹ́nì náà wá ṣe àwọn mùsùlùmí náà pa ṣé mùsùlùmí ṣèyàn ẹ má jẹ́ a fi ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ a fi ṣe ọ̀rọ̀ pé ọkọ̀ tó ní ásídẹ́ǹtì tí àwọn tí a máa ń pè ní oníṣẹ́ ọdún àwọn egede tí wọ́n ń bẹ́ ń bẹ̀ tá a wá débi ọkọ̀ tá a wá rí i pé àwọn èèyàn kú ń bẹ̀ a wá fẹ́ máa gift report a sọ pé e, e, èèyàn mẹ́ta èèyàn kan ló kú ń bẹ̀ èèyàn mẹ́ta àtẹ̀gẹ̀dẹ̀ kan ló kú ṣẹ́gẹ̀dẹ̀ ìṣẹ́yàn ṣé egede kì í ṣèyàn nígbà tá a débi kan tá a sọ pé èèyàn mẹ́ta èèyàn mẹ́ta àtọlọ́pàá kan èèyàn mẹ́ta àtegede kan ṣé egede yìí ṣèyàn ẹ pé èèyàn mẹ́ta àti kírísítẹ́nì kan ló kú ń bẹ̀ ṣé kírísítẹ́nì ṣèyàn ọlọ́run ọba ní fàkọ́tìlú áúlíyá àṣẹtọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ èṣù tí wọ́n tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa ọlọ́run ní ẹgbógun tì wọ́n ẹ bá wọn jà ẹ bá wọn jà ẹ bá wọn jà fàkọ́tìlú áúlíyá àṣẹtọ́n àwọn ọ̀rẹ́ èṣù àwọn tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa àwọn tí ó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ọjọ́ wọn lójú wọ́n pa bàbá wọ́n pa ọmọ wọ́n pa ìyá wọ́n pa odidi ìran kan ṣerú ilé la máa wá jókòó la máa wòran ẹ ṣerú eléyìí la máa jókòó la máa wòran pé kọ̀ọ̀kan wá ìwọ tó o bá sọ pé kọ̀ọ̀kan o à ń bọ̀. wọ́n ń bọ̀ torí pé iná káyédà ṣàyètọ́ ní káànà dọ̀yìn ìfàwọn ètè èṣù ó kéré púpọ̀ tá a bá lè dúró papọ̀ tá a bá lè ṣiṣẹ́ papọ̀ tá a kórìíra ara wa tá a kórìíra ara wa torí ìdí eléyìí we are surrounded we are surrounded already during the lockdown òun láti wà surrounded láti sọra láti mọ̀ fún gbogbo ammunition gbogbo àkó lockdowns lélẹ́yìí á pariwo pariwo pariwo pariwo à ń kó nǹkan ogun wọlé wọ́n á ń kó nǹkan ogun wọlé àwọn èèyàn ní ká gbẹnu wa sọ́hùn a sì gbẹnu wa sọ́hùn wọ́n ní rọ́ ni kò sí kankan instead táwọn aṣáájú ilẹ̀ yìí tí wọ́n fi máa wá solution sí gbogbo táǹsọ yẹn tí wọ́n fi wádìí ọ̀rọ̀ bá ń ṣe dìbò bá ń ṣe gbégbá òṣèlú position tí wọ́n ń lọ nìkan ló jẹ wọ́n lógún position tí wọ́n ń lọ nìkan ló jẹ wọ́n lógún ó nìyẹn a ti ń tẹ́ bọ̀ bàbá tẹ́ ń tẹ́ bọ̀ wọ́n ti ń tẹ́ bọ̀ ṣé nínú. No nínú insecurity náà láti máa dìbò ní twenty twenty three ṣé pẹ̀lú insecurity náà láti máa dìbò àbẹni tó rí rẹ̀ bá dàrú lọ́ máa sọ pé káwọn kan lọ́ máa tò kan lọ́ máa dìbò ní twenty twenty three ẹnu ẹni orí rẹ̀ bá burú òun lọ́ máa sọ pé káwọn èèyàn lọ́ máa dìbò ní twenty twenty three ẹni orí rẹ̀ bá pé kan kò ní sọ pé káwọn èèyàn jáde kan lọ dìbò twenty twenty three with this insecurity àbí tẹ́ bá fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lókù àti tí wọ́n bá fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lókù ni wọ́n á sọ pé káwọn èèyàn jáde kán lọ́ọ́ máa dìbò twenty twenty three pẹ̀lú táàrí àti ìdìbò àwọn èèyàn jókòó nulẹ̀ wọn gan wọ́n lọ àtàkì wọn tọ́pẹ́sì ọ̀f káwọn kan wá gbé àpótí kan síta ẹ̀yin èèyàn jáde wá máa dìbò kò fẹ́ yẹ ẹ́ nìyẹn o ẹni ọba múrú àmọ̀ràn yẹn wá kò fẹ́ yẹrú ẹni bẹ́ẹ̀ nìyẹn o ẹni ọba múrú àmọ̀ràn irú àmọ̀ràn yẹn tó bá dárú àmọ̀ràn yẹn pé a gbọ́dọ̀ dìbò ní twenty twenty three irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa ti sọ nìyẹn o. kò sí tí ń jẹ́bọ̀ with this insecurity with this insecurity kò sí tí ń jábọ̀ ní twenty twenty three. à ń pa àwọn èèyàn bíi ẹran wọ́n jí àwọn èèyàn gbé àwọn tí wọ́n gbé lónìí nínú tírẹ́ẹ̀nì láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣe bí àwọn tí ṣe bẹ́ẹ̀ tí ọ̀nà skul pẹ̀lú Ọ̀ṣínbàjò bẹ́nu wọn woman kan bẹ́nu wọn tó lóun àtọ̀sínbàjò àwọn jọ lọ skul ni tó wà nínú àwọn tí wọ́n jí gbé nínú tírẹ̀nì tí wọ́n attack last time wọ́n àrí wọn gbàlẹ̀ up to this up to this moment wọ́n ń bẹ ní àkàtà àwọn tẹ́rọ́rìsì àwọn Boko Haram tí wọ́n jí wọn gbé so àwọn tí wọ́n jí gbé yẹn wọ́n á wà nínú òde á dẹ̀ máa dìbò sórí wa pé tó bá jẹ́ ìyá ti ẹnẹ́jí gbé wàá lọ́ọ́ dìbò bàbá tiẹ̀ ló wà nù ìgbèkùn àwọn tẹ́rọ́rìsì wà lọ́dìbò tó bá jẹ́ àbúrò yín ọmọ títí ẹ̀yin bàbá Buhari ayé gbogbo ẹ̀yin tẹ́yìn síjọba tó bá jẹ́ fámìlì yín ló wà nù ìdè tó bá jẹ́ ìyàwó rẹ tàbí ìyá rẹ ìyá ẹnìkọ̀ọ̀kan yín ló wà nù òde yẹn láti ẹjọ́ yìí ẹ̀ ti ní ma bẹ́ẹ̀ sì gbàálẹ̀ wọn bá jẹ́ fámìlì ẹnìkan nu yín lọ́wọ́ à ń bẹ̀ yẹn láti ẹ gba àwọn tí ń bẹ́ẹ̀ nù sílẹ̀ ẹ ń sọ̀rọ̀ election ẹ sọ̀rọ̀ ààbò ẹ ń sọ̀rọ̀ election ẹ jẹ́ àlùn ìwọ nà o. ìwọ tó ń sọ pé ká dìbò statement tí mò ń sọ yẹn ọ̀dà pé ká má dìbò tó bá jẹ́ ìyá tiẹ̀ lọ́wọ́ nínú ìgbèkùn táwọn tí wọ́n jí gbé tí láti ẹjọ́ yìí tí gọ́ọ̀mẹ̀ntì ọ̀dẹ̀ gbà wọ́n sílẹ̀ ṣé ìwà mọ́mọ́ náà pé kádìbò tó ń jọ tìrì wá mi báwo làwọn èèyàn ṣe mọ wọn tara ẹni nìkan náà kí ló dé táwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà ṣẹ́fíìs náà àwọn èèyàn àwọn boko haram wọ́n jí àwọn èèyàn gbé nínú tírẹ̀nì ó ti lọ bí olóṣù bíi mẹ́rin márùn-ún nísìn wọn àwa bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀ wọ́n sọ̀rọ̀ election wọ́n ṣe primary election Ọ̀sínbàjò ń káàkiri láti wá ìbò láti lọ fún primary election classmate ẹ̀ wà nínú àwọn tí wọ́n jí gbé kò sáré bí wọ́n ṣe kúrò mẹ́ and you are calling you are calling yourself first president of this country. fìrẹ̀ sípò àwọn tí wọ́n ń bẹ nínú ìgbèkùn yẹn náà àgbàlagbà ni wọ́n tó bá jẹ́ pé bàbá rẹ̀ ń bẹnu wọn wàá máa sọ̀rọ̀ ìbò ní twenty twenty three tó bá jẹ́ pé ìyá rẹ̀ ń bẹnu wọn wàá sọ̀rọ̀ ìbò ní twenty twenty three classmate Ọ̀ṣínbàjò ń bẹ́nu àwọn tí ń bẹ́nu gbèkún láti bí olóṣù mẹ́rin sóṣù márùn-ún ìjọba òṣù jáwọ́ sẹ́mi ìyànjọ́ wọn lójú ni gọ́ọ̀mẹ̀ntì òṣù jáwọ́ ẹ wá ń sọ̀rọ̀ election twenty twenty three kò sí ètò ààbò and you are talking of next election. there is insecurity and you are talking of next election how can we be voting under this insecurity eh tell me how can we be voting under this insecurity during the election gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú one Nigeria because I personally I don't believe in one Nigeria again I believe in Yorùbá nation and I stand on that ṣùgbọ́n gbogbo ìwà tó dúró lórí wọ́n Nàìjíríà fi àwọn tí ń bẹ nínú ìgbèkùn yẹn fi dípò bàbá rẹ kó fi wọ́n dípò màmá rẹ obìnrin bẹnu wọn ọkùnrin bẹnu wọn tó bá jẹ́ ìyá rẹ ní bẹ́ẹ̀ láti ẹjọ́ yìí wàá máa sọ̀rọ̀ election tó bá jẹ́ màmá rẹ ní bẹ́ẹ̀nu ìlú ìgbèkùn ìgbèkùn tí àwọn àwọn àwọn àwọn tí tírẹ́nì tí wọ́n dá lọ́nà láti ẹjọ́ iṣẹ́ sí ó yẹ kí wọ́n ti gba àwọn tí mẹ́mẹ́ kalẹ̀. ẹ. ẹ̀lú afa ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ dáfẹ́ dáfẹ́ tó ní o. yes ẹ dá sí. ẹ wo afa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá òun là ń rí kẹ́hìndé ló ń sọ̀rọ̀ láti Dubai. yes sir. gba àwọn ọmọ Yorùbá ìmọ̀ràn ó lè fẹ́ takò ẹ̀sìn wọn bíá kìrìsìtẹ́nì àdẹ́sẹ̀ mùsùlùmí ó lè bẹ́ẹ̀ papọ̀ èmi ò bá sọ pé kí oníkálukú lọ gbáradì ẹ lọ ṣoògùn ìbọn ẹ jẹ́ ká gbáradì òun ṣe táìmù àti máa jà fáwọn olóṣèlú mọ́ ní ilé ìyá àfa. okay. ká gbáradì because àwọn pípọ̀ yìí wọ́n ti wọ̀ wá lára tán. Oh, we are surrounded already. lẹ́yìn táìmù tá a máa gbà ń bá Tinubu jà à ń bá ara wa jà lélẹ̀ I need support everybody support everybody la need because tá a bá tètè gbé ìgbésẹ̀ nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí àwọn pípọ̀ yóò máa parọ́ yóò máa parọ́ pé ìran Yorùbá ló ní o. bó ṣe rí nìyẹn mẹ́sàn wọn nìyẹn mẹ́sàn wọn nìyẹn mẹ́sàn wọn nìyẹn. so ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹ má wo ṣe àkókò láti máa sókè àwọn ará wa jáde lé àkókò um, ìgbésẹ̀ ìgbésẹ̀ gbọngàn lánìí báyìí kí ni ìgbésẹ̀ kí ni àtúnṣe kí ni àwọn ọmọ tí a máa put in order tábìlì yìí ò fi ní ìkọ́sọ́ ti wọ̀ wá láàrin tọ́lá láti gba ara wa kó lọ́wọ́ lọ́wọ́ wọn. òun ni ká mọ bàtìmáṣẹ́ lórí ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó yọ lọ́run. torí àtúnṣe yẹn torí àtúnṣe yẹn náà làwa ṣe jáde. torí àtúnṣe yẹn náà làwa ṣe jáde kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú kọ́ni tí ń bẹ nílẹ̀ yìí so ó ṣe jẹ́ nìyẹn brọ́dà mi ẹ̀sìn gan sà ẹ̀sìn wàdúgbẹ́sà ọ̀rọ̀ òṣèlú kọ́ni tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ campaign kan ni tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ campaign kan ni tí ń bẹ nílẹ̀ yìí so tẹ́ bá sì sọ pé kó ní kálukú ọdún ọmọ ìyá rẹ̀ gbé ni yọjọ kan everybody ni ọjọ́ máa kan everybody ni ọjọ́ máa kan tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé kí ní kó ní kálukú tí àwọn tí wọ́n lè kún gbogbo tán lè kún wa lọ́wọ́ báyìí òun náà ni gbogbo àwọn tí wọ́n ń campaign kiri gbogbo àwọn gbogbo àwọn olóṣèlú wa káwọn náà ó realize tí ń ṣẹlẹ̀ yìí báwo la ṣe fẹ́ ṣe ṣùgbọ́n wọn realize lórí ẹ̀ o wọn realize tí ń ṣẹlẹ̀ yìí wọn àrí gẹ́gẹ́ bí n tó pàtàkì wọn àrí sí nǹkan wọn kàn campaign kiri tiwọn ni wọn campaign kiri tiwọn insecurity Ọ̀sínbàjò classmate Ọ̀sínbàjò ẹ dákun kí ni reason táwọn fi gba àwọn tí wọ́n wà nínú ògbèkùn àwọn tí wọ́n jí gbénu tírẹ́ẹ̀nì tírẹ́ẹ̀nì tí wọ́n attack tírẹ́ẹ̀nì gbèsè tá a jẹ gbèsè lé lórí tírẹ́ẹ̀nì tá a jẹ gbèsè lórí àti ìsan gbèsè tírẹ́ẹ̀nì yẹn tán wọ́n ti bà ayé tírẹ́ẹ̀nì yẹn jẹ́ tírẹ́ẹ̀nì tó jẹ́ pé owó gbèsè láfi rà á gbèsè náà fi ra tírẹ́ẹ̀nì yẹn owó èmi àti ẹ wọ́n fèmí àti ẹ̀yáwó wọ́n ṣe tírẹ́nì tán with trillions of naira àwọn ọmọ burúkú kan àwọn ọmọ àbí ìpabẹ́ àwọn ọmọ àdánù kan wọ́n lọ bà tírẹ́nì jẹ́ wọ́n lọ àtáàkì tírẹ́nì wọ́n jí àwọn èèyàn gbé ń bẹ̀ ẹ jẹ́ fún máa fira wa dípò ohun tí bá ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé màmá tiẹ̀ tàbí màmá tèmi ó bá wà nínú àwọn obìnrin tí wọ́n jí gbé tí wọ́n wà nínú ìgbèkùn yẹn láti gbà yẹn dìsẹ́ yìí so oúnjẹ máa lọ lẹ́nu rẹ ẹ iṣẹ́ tó ń ṣe yẹn gan ṣé wàá lè lọ bí iṣẹ́ ṣé wàá wàá wàá gbádùn nínú ara rẹ pé ìyá rẹ wà nínú ìgbèkùn ọmọ tí ń jẹ ọmọ tí ń sùn ọmọ ọdún kan fi ń ṣe ń bẹ tàbí bàbá ẹnì kọ̀ọ̀kan wa ní bá ń bẹ nínú ìgbèkùn yẹn tá àmọ́rú oúnjẹ tí ń jẹ ń bẹ̀ àmọ́rú tí ń ṣe ń bẹ̀ àmọ́rú tó fi ń ṣe ń bẹ̀ àmọ́rú. mo ṣe ń sùn níbẹ̀ nínú igbó nínú igbó tí ò sí bẹ́ẹ̀dì tí ò sẹ́ni tí ò sí kan tóòrùn bá mú yọ pa wọ́n tójò bá ń rọ̀ yọ pa wọ́n. kò sóúnjẹ wọ́n á dẹ̀ máa lù wọ́n àwọn àwọn tẹ ẹni tẹlẹ ẹni ní ẹlẹ tó jẹ́ pé àwọn ni elétò àwọn ni wọ́n ń yọ owó billions trillions of naira lórí ètò ààbò lọ every month wọ́n à rí nǹkan kan ṣe sí àwọn ẹlẹni àwọn ẹni ẹlẹni ń bẹnu gbìkan ìyẹn wá ń pariwo pé Ọ̀sínbàjò is my classmate Ọ̀sínbàjò is my classmate ẹ dákun ṣé ilé ayé sílé ayé leléyìí Ọ̀ṣínbàjò sì ń bá ó ń bá campaign kiri Buhari ń bẹ l'Àbújá tó jókòó táwọn náà mọ̀ pé àwọn èèyàn ń bẹ nínú ìgbèkùn gbogbo àwọn olóṣèlú wọ́n rí póòsì yìí wọ́n rí ṣé bá ṣe are we continue like this so ká máa wòran ká pa àwọn tí ń bẹ nínú ìgbèkùn yẹn tí wọ́n bá pa wọ́n tí wọ́n bá tó jí ẹlòmíì gbé ká tó máa wòran so tí wọ́n bá ti jíyàn gbé ká máa gbàgbé kò sí solution kankan anybody tí wọ́n bá ti jí gbé ká gbàgbé ká lọ máa ká lọ máa sòkú ẹni there is no solution sẹ́lù nìyẹn sẹ́lù nìyẹn so tí wọ́n bá ti attack bó ṣe attack church ní Ondo state nísìnyí tó bá ti attack ká gbà pé wọ́n ti sí wọ́n ti ṣe gbé kọ̀sẹ̀ tí ó mú wọn kò sẹ́ni tó máa mú wọn sẹ́lù nìyẹn sẹ́lù nìyẹn ẹ jẹ́ sọ òdodo ọ̀rọ̀ ó ní iye tí wọ́n ń yọ fún security every month ó ní iye tí gọ́vnọ̀ ń gbà every month for security votes ó ní iye tí federal government ń yọ every month for security votes kí ni wọ́n ń nalé lórí kí ni wọ́n fi ń ṣe and you are calling one Nigeria one Nigeria and our people are dying every day by day. security fault billions of naira arrested, state ti gba billions arrested, state ti gba almost six hundred million lórí security fault arrested, state ti gba five hundred million lórí security fault arrested, state ti ń gba nine hundred million lórí security fault kí ni wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń ṣe wọ́n ń yọ wọ́n ń yọ àwọn owó yìí pé àwọn fẹ́ fi dáàbò bo ìlú sáàbò wá wà nílùú you cannot sleep with our two eyes tẹ́ ẹ bá mọ etí federal government yọ lórí security vote níbo náà ń ná sí wọ́n ń jiyàn gbé lójoojúmọ́ àwọn tí wọ́n bá tó ti jí gbé àtúndí wọn gbà sílẹ̀ àwọn fámìlì wọn ni wọ́n á tún lọ san owó wọ́n á tún lọ máa san owó ransom fún àwọn fún wọn sọyẹ kó rí bẹ́ẹ̀. kọ̀ọ̀kan wọn táwọn bá sá ti jí àwọn gbé táwọn jí fámìlì wọn gbé ẹni wọn bá jí gbé lórílẹ̀‐èdè yóò kàn wọ́n ṣé torí pa àpọ̀ ni ní òdì ọkàn wọn àbá ti pọ̀jù ní òtí ẹ̀jẹ̀ ọkàn wọn àbá fẹ́ fìyàn reduce the population wa ní òdì ọkàn wọn. àánú ṣe mí nígbà tí mo rí classmate Ọ̀sínbàjò nínú àwọn tí wọ́n jí gbé tí ń sunkún àánú ṣe mí púpọ̀ ẹ jẹ́ á fi àwọn èèyàn yìí ẹ jẹ́ á fi wọ́n dípò ìyá tàbí bàbá wa àwọn náà ní ọmọ wọ́n bí ọmọ pòsíṣẹ̀ wo làwọn fámìlì wọn máa wà pòsíṣẹ̀ wo ni àwọn ọmọ wọn máa wà pòsíṣẹ̀ wo làwọn tó bí wọn máa wà a máa rẹ tó ní ìyá nu wọn a máa rẹ tó ní bàbá nu wọn a máa rẹ tó lẹ́gbọ̀n tàbí ẹ tó lábúrò nu wọn òṣìṣẹ́ wo lẹ fẹ́ kí àwọn èèyàn wọn wà. so àwọn kan bẹ ẹnu ìgbèkùn àwọn akọ́ lọ́ọ́ máa dìbò àwí kírẹ́sì àwọn kan máa wà ní ìgbèkùn àwọn akọ́ wà máa sọ̀rọ̀ ìdìbò. under insecurity káwọn kan máa sọ̀rọ̀ ìdìbò. ẹ jẹ́ àrònú dáadáa o ẹ jẹ́ ká dáadáa lórí ọ̀rọ̀ tí ńlẹ̀ yìí níbi tí nǹkan dé a ní láti ronú dáadáa a èyí tèmi wá tèmi sáfẹ́ sọ fún wa ni pé everybody kó ní kálukú kó jẹ́ kó máa protect ara rẹ̀ wọ́n ń yọ security force lójoojúmọ́ ní every month wọ́n á lò fún yín wọ́n ń kó pamọ́ láti fi campaign fúnra wọn láti fi ra position fúnra wọn ni wọ́n á lò security force tí gbogbo gọ́vùnà ń pín tí wọ́n ń yọ wọ́n ń pín láàrin ara wọn ni ṣé wọn máa gba security force ni ṣé federal government ọmọ ayọ́ security vote ni kí ni wọ́n fi ń ṣe wọ́n ń pín láàrin ara wọn nìyàwó. ṣerú orílẹ̀-èdè yẹn lẹ́sìn pé lórílẹ̀-èdè orílẹ̀-èdè tó ti wó. ìtọ́ máa jẹ́ ká pe orílẹ̀-èdè ní orílẹ̀-èdè òní kí orílẹ̀-èdè àkọ́kọ́ ni pé kí security orílẹ̀-èdè kó dúró déédéé tí security ọba ti sí ní orílẹ̀-èdè orílẹ̀-èdè yẹn ti ṣe kínní ó ti wó and we want our own national. We don't, we don't want to be part and parcel of this useless country. We don't want to be part and parcel of this useless country. wọ́n wọnú chọ́ọ̀chì lọ ní Ondo state wọ́n pa ọmọ ọmọ kékeré wọ́n pa bàbá wọ́n pa ìyá where where where are our our our securities and ẹ̀dẹ̀ ń sọ pé security we operate almost an hour níbo làwọn security wà. so ẹni ọba gbọ́n kó ní kálukú ó tètè mọ ọ̀nà tí ó gbà protect ara rẹ o ẹni ọba gbọ́n tó o bá ń rìn máa wẹ̀yìn bó o bá ń rìn máa fura téèyàn bá ń lọ wájú ẹ máa fura téèyàn bá ń bọ̀ lẹ́yìn ẹ máa fura because we are surrounded we are surrounded we are surrounded already we are surrounded already. a ní fọjọ́ ọlọ́jọ́ lọ o irú àdúrà yẹn a máa ṣiṣẹ́ tọ́ ni o àdúrà àtijọ́ ni ọlọ́mọdé àfọjọ́ ọlọ́jọ́ lọ àwọn tó ń lọ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n lọ church láti tí wọ́n pa tí wọ́n bá tẹ̀lé àná lọ ṣé wọ́n àfọjọ́ ọlọ́jọ́ lọ ṣé wọ́n expect pé àwọn bá kó àwọn pàdé mẹ́yẹn lánàá ṣé wọ́n àfọjọ́ ọlọ́jọ́ lọ àdúrà ọlọ́mọdé àfọjọ́ ọlọ́jọ́ lọ wà á máa ṣiṣẹ́ tán ni ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí nǹkan ọba mọ̀ tó bá jẹ́ nǹkan protection kó ní kálukú ó tètè lọ múra sí kó lọ ṣe má jẹ́ ká nìkan kan tàn ẹ́ tó bá jẹ́ àdúrà kan náà lọ́mọ tó jẹ́ àdúrà protection make sure you do it every day o gbọ́dọ̀ má gbàgbé tó bá sì jẹ́ nǹkan kan míì náà ni tó o ti test tó jẹ́ pé test confirm ni má gbàgbé láti máa mú káàkiri àwọn herdsmen wọ́n á máa kó àdá ìbọn wọ́n á máa gbé káàkiri gbóró wọ́n á ní rẹ́nì kankan àárẹ̀ sí wọn àwa nìkan kódà tí wọ́n bá bá òǹdè lára lára ọmọ Yorùbá ọlọ́pàá tó máa rẹ̀ sí wọn pé kí ló dé tó fóǹdè sára kí ló fẹ́ fi ṣe. wọ́n tún àrẹ́sì àwọn èèyàn wa lórí pé wọ́n bá oúnjẹ lára wọn àwọn kan náà sì ń gbébọn kódà tó fi dórí irun àwọn tá à ń sọ yìí tó bá ń kírun lọ́wọ́ ọ̀bẹ dágà máa wà lára wọn kí ni èèmù wọn. kan wà lórí ìránṣẹ́ dájà máa wà lára wọn ẹ ní rẹ́ẹ̀dì kankan nínú àwọn èèyàn wọ̀nyí kọ́ máa lọ kí dájà kọ́ mọ̀ sí lára rẹ̀ àwa sì rèé àwọn ọmọ rìn tọ́ ọ bá rìn tí wọ́n bá tí tọ́ ọ bá fi dájà ọbẹ̀ kékeré kọ́dà blade tí wọ́n bá bá a lára rẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ọlọ́pàá bá mú ọ ẹ̀sùn tán fi kàn ọ ẹ̀sùn kọ́ ọ má bọ̀ kọ́ ọ má bọ̀ ń bẹ̀ ni. afa abdul yakin mufti wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. bíléèdì lásán tí wọ́n gba lápò rẹ nílẹ̀ yorùbá yìí ní south ní south west and south east táwọn ọlọ́pàá tí wọ́n bá bá bíléèdì lápò rẹ ẹ̀tùn tí wọ́n á fi kàn ẹ́ ó kéré tán èèyàn fẹ́ lu ọdún méje nínú ẹ̀wọ̀n àbí tó o bá dọ́gbọ́n sọ̀rọ̀ ara rẹ To tó o lè bribe ṣùgbọ́n àwọn tí wọ́n koda kí wọ́n ọ̀gbẹ́ báyìí ìdà wọ́n á gbé kó apá láàrin ìgboro ni wọ́n á gbé ìdà kó apá láàrin ìgboro kò sẹ́ni máa challenge wọn dágà máa wà lára wọn kò sẹ́ni máa challenge wọn débi pé wọ́n tún ń gbé ak seven wọ́n ń gbé kiri láàrin ìlú wọ́n á dá màálùú wájú wọ́n á gbé AK47 lọ́wọ́ kò sẹ́ tó máa challenge wọ́n á ní wọ́n fi ń protect ara wọn ni so káwọn ọmọ protect ara wa torí pé àwa ti jẹ́ Yorùbá a protect ara wa mọ́ we have to wake up. we have to wake up ẹ jẹ́ àsọjí àwọn kan ń kó dájà sára wọ́n ń rìn fílẹ̀ láàrin ìlú àwọn kan ń gbé ìdà kọ́ apá wọ́n ń rìn fílẹ̀ láàrin ìlú àwọn kan ń gbé AK47 wọ́n ń gbé kó apá wọ́n ń rìn fílẹ̀ láàrin ìlú àwa Yorùbá ó sì mú ọ̀bẹ lásán tàbí bíléèdì lásán tí wọ́n bá ba lápò wa wọ́n á ka ẹ̀sùn tí èyí ò fi sẹ̀wọ̀n sí lẹ́sẹ̀ pílẹ́yà lásán tí wọ́n bá ba lápò rẹ wọ́n á ka ẹ̀sùn tí èyí ò fi máa sẹ̀wọ̀n sí lẹ́sẹ̀ ìsọ lásán tí wọ́n bá ba lápò rẹ wọ́n á ka ẹ̀sùn tó fi máa ṣẹ̀wọ̀n sí ọ lẹ́sẹ̀. ẹ sì ń pe a sì ń pe one Nigeria one Nigeria ó ti dójú ẹ̀ báyìí o ó ti dójú rẹ̀ báyìí gbogbo ohun tó ní kálukú bá mọ̀ láti lè protect ara rẹ̀ àti ń sọ náà ti pẹ́ ìṣèlú láti ń sọ ó ti pẹ́ tá a ti ń sọ kó ní kálukú múra sí i àwọn tẹ́ ẹ pè ní aṣáájú yín wọn àṣẹ tán láti protect yín wọn àṣẹ tán láti protect yín o wọ́n ṣe tán láti protect ara wọn bọ̀ wọ́n ṣe tán láti protect yín torí owó tó yẹ kán fi protect yín wọ́n ń pín security vote wọ́n ń pín so mo fi àsìkò yìí kí bàbá wa àgbà alágbára omi wọ́n dúró déédéé wọ́n dúró tán wọ́n à sí nínú àwọn húlàmà bàbá ti ń sọ̀rọ̀ sókè tipẹ́ torí program tí mo ṣe lánàá mo ṣe program pé Tinubu mẹ́sàn-án pé àwọn húlàmà kan wá bá wọn lóru láago mẹ́ta tí wọ́n á ṣe mítìn pẹ̀lú àwọn bàbá jáde lánàá inú mi dẹ̀ dùn bàbá lèmi ò nínú àwọn àgbà àfáà tí máa lọ bá olóṣèlú ńlé o olóṣèlú tó ní mo wá bò nǹkan jáde inú mi dùn àwọn àgbà dáadáa tá à fẹ́ rèé tí kì àyà bàbá ni mo fẹ́ràn Sunday igbo pé ó ọmọ akin ó sì ń béèrè ẹ̀tọ́ àwọn àgbà dáadáa nìyẹn tí mọ òdodo bàbá wa àgbà alágbára omi ti wà lórí òdòdó ọ̀rọ̀ kì í ṣèlé kì í ṣèlé ni wọ́n ti wà lórí òdòdó ọ̀rọ̀ bàbá mọ òdòdó wọ́n dẹ̀ ń sọ òdodo wọ́n dẹ̀ ń ni bàbá mi omi bàbá ni mo fẹ́ràn mi mo fẹ́ràn mi Yorùbá mo fẹ́ràn mi bí bàbá wa ìjà tó lè rí ọ̀pọ̀lọpọ̀ àfáà tó lè jáde bí baba ó kò sí alátẹnujẹ lọ́pọ̀lọpọ̀ wọn ẹrú olóṣèlú lọ́pọ̀lọpọ̀ wọn bàbá mi àgbà alágbára omi with boldness wọ́n jáde wọ́n clarify ara wọn ẹni ọba ní kínní kínní kan ní kọ̀rọ̀ kò ní í ṣe bí bàbá yìí ṣe ṣe kò ní í jáde bàbá bàbá wẹ̀ bàbá àgbàlagbára omi wọ́n wẹ̀ wọ́n yé kéńkéń àwọn kì í salátẹnujẹ wọn à kì í salátẹnu lọlẹ̀ ṣé báwọn kan ni wọ́n lọ ṣe mítìn ni wọ́n lọ dán àkótọ́ yẹ kẹfì hàn yẹn náà fílà lóru torí owó wọn à sì ṣe ń torí mẹ̀kúnnù tó bá tiẹ̀ jẹ́ pé torí mẹ̀kúnnù ni wọ́n ṣe ń ṣe ni pé tó bá gbowó ọ̀ǹdẹ wọ́n á fi tọ́jú mẹ̀kúnnù ni á ní wọ́n tó ń ṣe dáadáa ṣùgbọ́n torí ara wọn àánú tó yẹ fi máa bẹ lọ́hùn wọn lọ ń ṣe mítìn òsì. ẹni ó sọ pé tó mẹ́sàn-án wúlà máa yóò padà da akọ ilé ẹ̀kọ́ kan tó bá yá àmọ́ yìí àṣírí yín ó tù àṣírí yín ó tù. ta ló láyà láti jáde bódlé tó lè clarify ara rẹ̀ gẹ́gẹ́ bí bàbá àgbàlagbà rẹ̀ ọmọ ṣe ṣe kò sínú yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní àgbààfà àwọn àgbààfà dáadáa ń bẹ o kálá o bí bàbá bàbá wa àgbà alágbára omi àgbààfà dáadáa ni wọ́n bàbá mi àgbà aládìsá bàbá àgbà aládìsá àgbààfà dáadáa ni wọ́n. bàbá wa àgbàlagbàjì wọ́n tiẹ̀ máa ń sọ. So bàbá àgbàlagbà jẹ́ a máa sọ́nà ọ̀rọ̀ wọn pé alẹ́ ẹnìmọ̀ yúta wàláyàtì alẹ́ ẹnìmọ̀ yúta wàláyàtì ìmọ̀ wọ́n máa ń lọ bá ìmọ̀ ni ìmọ̀ ọba nígbà tó ọba ránṣẹ́ pé bàbá àgbàlagbà náà ti pẹ́ o pé kí bàbá àgbàlagbà yìí ọwọ́ láàfin wọn àbá mi àgbàlagbà jì wá ránṣẹ́ padà pé àlẹ́ ilimu yóò ta wàlá yóò àti ìmọ̀ máa ń lọ bá ìmọ̀ ni ìmọ̀ kì í lọ bá yàn lẹ́ni àwọn àbá wa ń lọ gbé ìmọ̀ wọ́n lọ ń gbé ṣe ẹrú owó wọ́n lọ ń gbé ṣe ẹrú lábẹ́ àwọn olówó ni àwọn náà lọ gbé ìmọ̀ wọn bá olówó ńlẹ̀. lẹ́ni ṣùgbọ́n látijọ́ gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ gbogbo àwọn àfáà wa gbogbo àwọn sèkú kamali gbogbo àwọn bàbá àwọn àgbàlagbà àtijọ́ yẹn wọn à kì í fi ìmọ̀ wọn ṣẹrú lábẹ́ olóṣèlú wọn à kì í fi ìmọ̀ wọn ṣẹrú lábẹ́ olówó wọ́n ní ayé ọkàn torí pé alikọ̀nà àkáǹsùn làyàfùnà ayé ọkàn báǹkì kan ni tó jẹ́ pé owó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò ní tán láéláé gbogbo àwọn àfáà wa ìpìlẹ̀ gbogbo wọn pátá aláyọ̀ ọkàn ni wọ́n yàtọ̀ sí àwọn ẹrú owó orí ìsìn tán lọ sí mítìn rìn pẹ̀lú olóṣèlú lóru tí wọ́n ń pera wọn ní wúlànà Tinubu ti sọ ó ti ó ti ó ti ó ní àwọn wúlànà àṣírí yẹn fẹ́ẹ̀ tú wọ́n fẹ́ẹ̀ máa dákọ ilẹ̀ ẹ̀kọ́ kan. bàbá mi àgbàlagbàra omi wá jáde wọ́n lé mi òsì nínú àwọn àgbàlagbà alátẹnujẹ dábàá ń pẹ́ tó bá ń sọ̀rọ̀ àgbà àfáà nílẹ̀ yìí nínú wọn lèmi wà bẹ́ẹ̀ ni nínú wọn lè wà àgbà àfáà níyí èèyàn dáadáa sì níyí ẹ̀yin ò sínú wọn ẹ̀ sínú àwọn àgbàlagbà alátẹnujẹ aláfẹnulọlẹ̀ gbogbo ìgbà ni mo máa ń gbé kúdóòtù fún bàbá àgbàlagbà omi asàjẹmọ̀sẹ̀ ni wọ́n akéṣì làwọn náà wọn à kí ń tijú èèyàn láti sọ̀rọ̀ wọn à kí ń tijú èèyàn láti sọ̀rọ̀ akin ni wọ́n àgbà dáadáa ni wọ́n role model dáadáa ni wọ́n sì jẹ́ fún wa àwòkọ́ṣe dáadáa ni wọ́n jẹ́ fún wa kọ́lọ̀ jẹ́ kẹ́mi bàbá mi àgbàlagbára omi ogun kọ́lọ̀ ma ba dáadáa wọn jẹ́ yàtọ̀ sáwọn àgbàrán dandan àwọn táwọn ṣe fi táwọn ṣe fi ṣaṣáájú àwọn táwọn ṣe fi ṣaṣáájú tọ́jẹ́ pé lóṣèlú làwọn náà ó ń bẹ́nu wọn tó jẹ́ pé APC ni ó ń bẹ́nu wọn tó pé PDP ni tó pé PDP ni tán bá sọ̀rọ̀ PDP àwọn tí wọ́n jẹ́ PDP nù wọn á máa takò wá tá a bá ń sọ̀rọ̀ APC àwọn tí wọ́n jẹ́ APC nù wọn á máa takò wá ẹ̀yin nu ọlọ́nu tó bá yẹ pé bó ṣe yẹ kí nǹkan orí ní nǹkan ẹ̀yin nu ọlọ́nu sùwádà rọ̀bíkà.